bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀pọ̀ òmùwẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà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 ìtàn yorùbá la pè ètò tó ṣe wípé abala méjì àtọ̀tọ̀ lábala ètò ìtàn yorùbá abala àkọ́kọ́ ni abala àmọ̀dájú tá a ti máa ń sọ fún wa nípa àsìgbọ́ ọ̀rọ̀ tàbá sì gbọ́ àsìgbọ́ ọ̀rọ̀ tàbá sì sọ ọ̀rọ̀ àsìpa òwe tàbá sì gbọ́ òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá nílẹ̀ yorùbá ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì oníwà ni abala ìwádìí ìjìnlẹ̀ tá a ti máa ń sọ ojúlówó ìtàn tí kì í ṣe àpọ́npa tàbí àlọ́ ìtàn tá a ṣe ìwádìí lé lórí tá a gbẹ̀yẹ́ bẹ́yẹ́bẹ́ tá a sì gbé sínú ọpọlọ tó bá làákàyè mu ni àwọn ìtàn tá a máa ń sọ. bákan náà tí a bá gbàgbé pé ọ̀gbẹ́ni Dọ̀tun Fámákin láti orílẹ̀-èdè India àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ apá kìíní apá kẹta dé ìkeje apá márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ apá kẹfà ni a wà lónìí apá karùn-ún ni a ṣe lánàá ọlálẹ́kàn mi <laughs> ẹ̀jẹ̀ ń gbọ́ lálẹ́kàn mi wọlé ẹ̀jẹ̀ ń gbọ́ lálẹ́kàn mi wọlé. bàbá mi kú àjálẹ̀. ẹ ọlálẹ́kàn mi. bàbá mi kú àjálẹ̀. ẹ ọkàrẹ. a kú àná a tún kú òní a kú ètò àná kú múra tòní mm, yóò ṣeé ṣe fún wa. àṣẹ o àṣẹ o ò rí lánàá ìmọ̀ òde ìmọ̀fìlíkàmì ìyá ọmọ pé ọlálẹ́kan mi ń bẹ o pẹ̀lú mi o àlàáfíà lọ́wọ́ o kò sì sí láburú kankan ọ̀báwọn èèyàn wa wọ́n lè mọ́ ní à kí láwa dé àmọ̀ rí ọlálẹ́kan láfijọ́ wọn pé tó ọlálẹ́kan ń bẹ o ó sì ń bẹ ní àlàáfíà ara hmm, ọlálẹ́kan mo mọ̀ pé abala àmọ̀dájú ló ti kọ́kọ́ máa ń wá yọ sí mi. bẹ́ẹ̀ ni so tún rí nǹkan mú bọ̀ ní abala àmọ̀dájú báyìí lónìí. bàbá mo rí nǹkan mú bọ̀ o mm-hmm. ọ̀kan ní jàǹdà yẹn bàbá mm-hmm. wọ́n pọ́n ní oòdùà àwọn ibo àwọn ibo ní àbíkán àwọn lòdùà kódà wọn làwọn làwọn kọ ló lè fẹ ní mo ní ẹ gbà mí o èmi bàbá ń gbèjọ́ sí ní ọbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bàbá o ọlọ́run wa yé sí bàbá. ọ̀kàrẹ̀ ọlá mi lè òrí ọlámilẹ́kan kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ká sọ́ra ká rántí ẹni mọ̀ ń gbọ́ àkùkọ ló fogbo orí ẹlẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ìní ń jà wọ́n tí ò tó nǹkan ọmọ wí wẹnu sí Yorùbá lára mo kí ọ bàbá mi olúwo bàbá Rasheed Adéwálé Àkànbí tẹlúwa olúwo ẹ tilẹ̀ wú olúwo ti fèsì lórí ọ̀rọ̀ yìí bàbá ti sọ̀rọ̀ lórí ẹ̀ olúwo fèsì lé lórí bàbá ẹjẹ́ mi ni gan tán sọ. ọwọ́ àṣẹ sórí ẹni tó dọ̀rọ̀ yìí lẹ̀ ó ní bàbá wọ̀ ní ilé Ifẹ̀ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ìyẹn ìjẹrin mo ṣe ètò lórí rédíò sóbí FM nílùú Ìlọrin èyí tí sórí YouTube mi mo ṣàlàyé ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tí bàbá wọ̀ ní máa ń sọ láwọn ọ̀rọ̀ tó ṣe pé kò wọlé lọ́dọ̀ àwọn òpìtàn tòní ó ń pọ̀ irú ẹ̀ ni tí wọ́n ń sọ tí wọ́n fẹ́ máa gbé oríyìn fáwọn Ìgbò làwọn wá fi ń sọ kàtàkàtà lẹ́nu lákọ̀ọ́kọ́ Ìgbò pẹ̀lú Yorùbá alájọṣepọ̀ kankan bó ti wù kọ́ mọ mo kí ọ káàbọ̀ Adékúnlé Ahmed wọ́n ń kí wa kú iṣẹ́ àjọ lájọṣepọ̀ kankan ní Ìgbò àti Yorùbá ẹ ṣe à ń sọ pé àbíkàn ìyàwó ni. jáwá bẹ̀rẹ̀ láti bi ọ̀rọ̀ sísọ èdè èdè Ìgbò papọ̀ méde Yorùbá kò sáfijọ kankan nínú èdè wa kò sí àfijọ bí ti ìwù kó kéré mọ nínú èdè àwọn àwọn Ibo ni Ìgbò ni wọ́n àmọ́ Ibo Ibo làwọn máa ń pè wọ́n Ìgbò ni wọ́n ẹlẹ́ẹ̀kejì níbi ìwọṣọ wọn kò sí àfijọ wọ́n àwọn ilẹ̀ Benue nílẹ̀ Haúsá náà bẹ́ẹ̀ ṣe jìnnà tó ní Benue náà àwọn ará Benue bí bá a ṣe ń dé fìlà wọn ṣe ń dé fìlà báwa náà ṣe ń dé fìlà òfin wọn ṣe ń dé wò bá náà ṣe jì tó àwọn ẹ̀yà gòbírìdò ní olónìí kọ̀pọ̀ mọ́ lọ́dọ̀ àwọn yorùbá tó mọ̀ àmọ́ lọ́dọ̀ àwọn ẹ̀yà gòbírí wọ́n mọ̀ pé àwọn àti yorùbá ẹ̀yìn kankan náà jọ ni wá mo kí ọjọ́ ògúnrìn ọlá ẹ kú àbọ̀ àwọn náà ti ṣe àdéhùn pé àwọn náà gbé àwọn ó gbé àwọn apá lọ́sẹ̀ tí ń bọ̀. ọlọ́run ràn yín lọ́wọ́ o. àṣẹ o. nínú ẹlẹ́ẹ̀kejì iná tó wá ní ẹlẹ́ẹ̀kẹta ni wípé nínú jójíjó ìjọ Ìgbò ọ̀pápọ̀ mọ́ Yorùbá láwọn Ìgbò ìlú wọn ọ̀pápọ̀ mọ́lù Yorùbá láwọn Ìgbò àfibì kankan jọra wa àníbàṣepọ̀ kankan ó ní àwọn àlọ́ kan tí wọ́n pa wọ́n ní òníṣà ló di ònìṣà ìmọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wá ń lé Ifẹ̀ tí ń bá ní nǹkan kan àbí nǹkan kan wọ́n wàá fẹ́ wá orúkọ fún un kásà lè gbà pé ilé Ifẹ̀ ni nǹkan náà ti lọ torí dọ̀lọ́ ọ̀sẹ̀ làwọn èèyàn máa pa lọ pé ilé Ifẹ̀ ní gbogbo ayé ti lọ àtàwọn òyìnbó <laughs> oòdùà tá a sì ní pé òun lọ́tẹ̀mọ̀ràn wá dálé Ifẹ̀ àti ìrítà ẹgbẹ̀rún ọdún kan àbọ̀ lórí rẹ̀ à ń pe àwọn nílẹ̀ Egypt àwọn kemet àwọn ní ìrìn èèyàn dúdú tó lágbára jù ní nǹkan bíi ẹgbẹ̀rún ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ọdún sẹ́yìn ẹgbẹ̀rún mẹ́tàdínlọ́gbọ̀n ọdún sẹ́yìn twenty seven years ni wọ́n ti lò Egypt wọ Sudan kó tó wá kú òun bẹ́ẹ̀ ó tún wá di wípé a tó wá máa rí àwọn ìtàn àti ẹ̀rí ẹgbẹ̀rún ọdún mẹ́rìndínlógún sixteen years nílẹ̀ Egypt bẹ́ẹ̀ bá dé Sudan bẹ́ẹ̀ bá lọ káàkiri bẹ́ẹ̀ a máa rí i láti wá mọ nígbà wọn sọ pé bàbá wọn ní ìrìnsà lọ sọ pé àwọn Ibo àwọn Ìgbò àwọn ni òrìṣà ajé àwọn ni wọn bẹ̀rẹ̀ òrìṣà ajé àwọn ọmọ sì mọ̀wó ṣe jù lágbàáyé èyí lọ́wọ́ ajá àwọn Ìgbò náà máa sọ katakata kí ni Ìgbò ṣe papọ̀ mórí òòṣà ajé ṣé Ìgbò gbọ́n ti ń jó òòṣà ajé rí ṣùgbọ́n tó ní pé wọ́n bàbá wọn ní ìrìnsà ń wo Ìgbò gẹ́gẹ́ bí ẹni pé wọ́n mọ òwò ṣe wọ́n èyí sì ṣe òwò ọ̀tọ̀ ní káràkátà òwò ní Ìgbò lè ṣe òwò wo ní Ìgbò ń ṣe ṣé káràkátà wọ́n ń pè lówó èló wọ́n fi ń ṣe òwò ọ̀hún ẹ lọ ẹ lọ sí Spain ẹ lọ sí Australia ẹ lọ sílẹ̀ lábáwá kẹ lọ wọn tí wọ́n ń pè lówó ẹ lọ sí gbogbo àwọn North Africa kẹ lọ wọn tí wọ́n ń pè lówó owó wo ni wọ́n ń ṣe èkó bẹ́ẹ̀ tí ń ṣe kẹ́ẹ̀ẹ́rán ẹ dákọ̀ àwọn ilé iṣẹ́ ńláńlá láti Ìbò ní lẹ́kọ̀ọ́ ṣé káta páàtì káta tòkunbọ̀ ìní ìní káta sọ ìní jẹ́ pé wọ́n ti ń ṣòwò nu yorùbá ń ṣòwò epo pupa à ń ṣòwò pákó à ń ṣòwò ataare à ń ṣòwò àwọn nǹkan ọ̀gbẹ̀ ẹ lọ ilẹ̀ haúsá àwọn tó lọ sí àjì lọ́dún yìí nílẹ̀ haúsá nínú ìdá ìdá ìdá méjìléní àádọ́rin seventy two percent àwọn àgbẹ̀ tí wọ́n jèrè ní tẹ́ fowó náà fowó ara wọn rẹ́ra wọn mẹ́ka tí kọ̀ọ̀kan wọ́n sì ná tó lé ní two two million naira lọ mílíọ̀nù méjì náírà tó lé. tó tó iṣẹ́ àgbẹ̀ wọn ń ṣeun ilẹ̀ Yorùbá ilẹ̀ wo òjù bíntín báyìí lọ ń bá rìnrìn àjò ní ọmọ pé ilẹ̀ Yorùbá òjù bíntín báyìí lọ bá a ṣe wá nílẹ̀ Yorùbá tó rí bíntín gbogbo tí ń jẹ́ gbogbo ilẹ̀ eh, àwọn ilẹ̀ apá ilẹ̀ Ìgbò tẹ́ fún ní ìpínlẹ̀ márùn-ún ìkọ́ni sáwọn Niger Delta mọ́ gbogbo wọn kọ́ gbogbo wọn ìtílẹ̀ wọn fi tóbi ń jẹ́ thirty two thousand ìtílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan fi tóbi ó ń twenty eight thousand ìpínlẹ̀ ọ̀yọ́ sì jẹ́ ẹyọkan àwọn sì tún béèrè ẹyọkan sí i agbàfẹ́ pín déédéé wọ́n pín ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n pín sí bíi mẹ́ta díẹ̀ ni odidi odidi àwọn ẹ̀yà kan tó fi ju ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa lọ ọmọ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ láti bàrà tí bá ń lọ sákì ọmọ rúurì tí ó rìn tó bá sì kúrò láti ìpínlẹ̀ ọ̀yọ́ tó bá ń lọ sí tó bá ń lọ sí ìpínlẹ̀ kwara ó rìn rìn rìn rìn rìn nígbà ọba dé ọ̀tẹ́ ọ̀tẹ́ nǹkan tó pé méjì ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan kwara nìkan ọba ti kúrò lọ́tẹ̀ báyìí ìgbà mẹ́rin ló fi dẹ́yẹ kọrin tó fi wọ̀lú níbi tí ìpínlẹ̀ ọ̀yọ́ tóbi dé pẹ̀lú pé wọ́n tún yọ ìpínlẹ̀ ọ̀ṣun kúrò ń bẹ̀ nú o nítorí èyí iye yorùbá ò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú ìran pẹ̀lú ìran ìgbò ẹ má sì ta ìran wa ẹ mẹ́jà ta ìran wa nítorí pé bóyá kọ́rọ̀ ọba àlejò àbí káyọ̀ lè sọ pé à ń sọ̀rọ̀ ni mo fi máa ń pe bàbá wa bàbá wa láàfin Ọ̀yọ́ bàbá wa lákè ilẹ̀ Ẹ̀gbá bàbá Olówu bàbá wa Ọwá Iléṣà Ọ̀ràngún Léèlà àwọn ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọba aládé pọ̀ lọ ọba Àkúrẹ́ ọba pọ̀ lọ Yorùbá àwọn ọba Èkìtì láwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé àtàwọn ọba àwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé míì bẹ́ẹ̀ bí baba wa olúbàdàn baba wa ṣọ̀ún àwọn ọba aládé bẹ́ẹ̀ àwọn ọ̀kẹ́rẹ́ saki gbogbo àwọn èèyàn ẹ péjọ ẹsẹ̀ pàdé káwọn ọba oyè mọ sọ tí ọba yẹ torí kásá fẹ́ sọ̀rọ̀ káyé ó lè gbọ́ wa ìnìran yìí bò ń fi ìní rí wá fíhùn àwọn bìíní lẹ́dọ̀ ti ṣe tiwọn lọ nígbà táwọn òyìnbó fi lọ gẹ̀ẹ́sẹ̀tì tí wọ́n ṣe ẹ̀dọ́ ilẹ̀ yorùbá wọ́n ń kà á mọ́ ẹ lọ́ọ́ wo gbogbo nǹkan tẹ́kọ̀ pátágbà wọ́n ń dákọ̀ àwọn ọba wọ́n ń dákọ̀ àwọn ẹ̀dọ́ mọ́ wọn ò ṣe dákọ̀ àwọn ìbò mọ́ ìpínlẹ̀ ilẹ̀ yorùbá wọ́n ka ẹ̀dọ́ mọ́ àwọn náà wọ́n fẹ́ máa dàtàrú èsì tí ì ṣetán láti bá wọn fà á gbogbo orí àwọn bàbá wọn àwọn bàbá wọn ò lórí níbí yìí ní ilé Ifẹ̀ wọn máa wá sí orí àwọn ọba wọn sí ń jọ ìgbà wo òyìnbó dé láyé padà ọ̀run ọba àdó ni wọ́n ń pe bẹ̀ gbogbo ọba Ẹdó tó bá kú pátá wọ́n gbórí wọn wálé Ifẹ̀ wá sí ni orí wọn àbí orí wọn wọ́n sì ara síbẹ̀ ìdí ni pé orírun wọn nu orírun wọn nu wọ́n sábà tí wọ́n àbẹ́ hàn lórí ni. ẹ bẹ́ẹ̀ ni wọ́n di orí tó bàbá ti kú wọ́n di orí wọ́n wàá ṣe sílé Ifẹ̀ ah. ibi bẹ́ẹ̀ ń bẹ̀dọ̀ ni olónìí ojú sì ti là irinṣẹ́ ń bẹ tẹ́ bá ti gbé egun orí jáde wọ́n ṣe DNA sí i wọ́n dẹ̀ lọ wo ibi tí wọ́n ń sin àwọn ara àwọn ọba yòókù sí wọ́n sọ pé orí lágbájá ni ara rẹ̀ bẹ́ẹ̀ ni, ní iye ọdún báyìí ló ti lùgbà báyìí wọ́n sin wọ́n sì wá lè sọ irinṣẹ́ yóò tó wá já lè sọ ta ọmọ ta ni ta ló bí ẹni tí ó sì jogún gbogbo ìtàkìtàn ní ọ̀pá ọ̀rọ̀ Ilé Ifẹ̀ torí pé ìtàlàáfíà ni ká sọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ tí tàbá tọwọ́ bọ̀ tán ó kálukú ọmọ ìyá ara rẹ̀ ẹrú ọmọẹrú ọmọkọ ọmọ ọmọkọ ojúlówó ọmọ ojúlówó kì í ṣe pé ká máa sọ̀tàn tí àwọn á máa kó ẹ̀rẹ̀ bá onídìí ìran Yorùbá nígbà ń sọ̀tàn táyì ń pa àwọn tí ọ̀yẹ́ ká ẹ pọ́nlé nẹ́wá ìkẹnu àwọn Ìgbò ọ̀gbà wọ́n máa sọ̀rọ̀ sí wa nílẹ̀ Yorùbá wípé àbígbẹ́ àwọn ẹni Odùduwà àwọn làwọn kọ́ lo Ilé Ifẹ̀ nítorí náà kò rí bẹ́ẹ̀ o mo sì rọ́ bá bá wọ̀ ní mọ̀tàn tẹ́ ẹ mọ̀ pa o ẹ mọ̀tàn tẹ́ ẹ mọ̀ pa o mo sì ń bọ̀ wá ká ọkọ̀ àwọn òpìtàn tó ṣe pé káàkiri àgbáyé làwọn òyìnbó gbà pé nílẹ̀ Yorùbá o àwọn òpìtàn ní tó ṣe pé àwọn pòfẹ́sọ̀ ńláńlá ń bẹ́nu wọn àwọn bíi méje tí mo mọ̀ dáadáa tó pé wọ́n ń bẹ ní Amẹ́ríkà tó ṣe pé wọ́n ń lẹ́tọ̀ ní ilé àwọn fásitì ńláńlá l'Amẹ́ríkà tẹ́sì ti dàgbà níbo láti bàbá wa Wándé Abímbọ́lá sí bàbá ń bẹ l'Amẹ́ríkà ẹ̀bí bàbá tó bàbá tó bò ń sìn bàbá mi. ọmọ ọdún bàbá ti lé ní àádọ́rùn ọdún ọmọ ọdún méjìléláàádọ́rin ninety two years. bẹ́ẹ̀ ni Wándé Abímbọ́lá àwọn pọfẹsọ Sàbúrì bí ọba kú kọ́ Gabriel Ọlọ́run dáre ògún tó mi ń sìn kọ́ Kẹ́mi mọ́gà ń kọ́ wọ́n pọ̀ bámbámbámbá ògúnmọ́lá ńkọ́ láwọn òpìtàn ńláńláńlá ńlẹ̀ yorùbá táwọn mú wọn táwọn mú wọn tó ṣe pé ìtàn táwọn bá sọ làwọn òyìnbó gbà pé àwọn òpìtàn ní sọ̀rọ̀ láti ilẹ̀ yorùbá tèmi kákàn máa sọ̀rọ̀ láì ní rẹ́rìí torí náà bó ṣe rínú o yorùbá àti ìgbò à níbáṣepọ̀ o Odùduwà èyí sì sọmọ ìyá àwọn Ìgbò ìwádìí ìjìnlẹ̀ tẹ́ni ṣe lọ́dọ̀ tó pé àti ẹ̀rí tó wà àwọn bùrọ̀nù àwọn bùrọ̀nù àti àwọn gòbírí àwọn bẹ́rìbẹ́rì ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá bàtàn tẹ ẹ bá fẹ́ tẹ̀lé wẹ́bí ẹ tẹ̀lé wà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń pera kódà àwọn èèyàn bẹ́ẹ̀ ń lè fẹ́ lómi ìjọba ń lè fẹ́ tí ń pẹ̀lẹ̀ lọ́mọ Oòduà tí ìran wọn èsì ìran Oòduà ìdílù tó fi ń pa àlọ́ tẹ́rù bá wọn sọ ìtàn tèmi tójú ti làdé níbi tójú ti làdé lónìí láwa máa parọ́ fúnra wa àmọ́ jẹ́ ń bá wọn dé mọ́ òwe ọjọ́ ń bọ̀ ni bàbá wa ẹ béèrè pé wọ́n ní ṣé ìbáṣepọ̀ ń bẹ láàrin ìgbò àti ìgbòmìnà kò sí ìbáṣepọ̀ ń bẹ èyí tó fi dàrú mọ́ wọn lójú Ugbo ni wọ́n ń pè wọ́n àwọn ni àwọn tí àwọn àti mọ̀rẹ̀mí jọ àwọn wọn àwọn náà ló lè rí àwọn ni ìjáwáyé wọn ń bẹ nípínlẹ̀ Ondo àwọn kìí sì ṣe ìgbò Ugbo ni àwọn ni mọ̀rẹ̀mí lọ́ọ́ mọ àṣírí wọn tó fi padà wá sí ilé Ifẹ̀ odidi ọ̀rọ̀ bòmíì lèyùn ìgbómìnà ìjọba bá fẹ́ sọ̀tà àwọn ìgbómìnà ìlà ara àwọn ìgbómìnà ni ń sọ̀tà àwọn ìgbómìnà ń sì dá irú àwọn òró gbogbo àwọn ìlú bá wọn ń sì dáko àwọn ìlú wọn pẹ̀lú ògo Ọlọ́run bó ṣe nínú ní abala àmọ̀dájú ó jẹ́ nǹkan sí ìyàwó ajára àtọ̀ adébísí ẹ jẹ́ nǹkan jẹ́ nǹkan sí ìyàwó ajára àtọ̀ adébísí. ó yá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ajára tù adébísí fún òsàn ìbílẹ̀ tó péye lọ́dọ̀ Ajaratu. Adébísí. bọ́lá àṣelà ẹ̀dá máa ń forí sánpọ́n láti gòkè jákè ń jábútẹ́ tílẹ̀ ń lọ ìdàn ìlúrí àṣeyọrí gbogbo tọ́kẹ̀rẹ̀ tó ti ń sọ àgbààgbà fún ni jẹ́ so wẹ́rẹ́ ìṣòro wo ni wọ́n ní tó rò pé kò látúnṣe túnú ọlọ́run ló déwé ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti ṣọmọ ara yín lóore bíi olúfadé fọláṣadé tó ń jẹ́ ajaratu adébísí ọlọ́sùn ti wà tipẹ́ bí wọn náà bá fura pé ti ń ṣẹlẹ̀ sí ọ̀yìn ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá ọ̀ṣun ajaratu adébísí ẹni ọlọ́run yàtọ̀ sáwòṣe o ẹni rí olú olúfadé fọláṣadé ajaratu adébísí ní arárọ̀mí phase two àjàdí ọlọ́mọdá village oko olówó nípínlẹ̀ kwara ẹ sì lè pe olúfadé fọláṣadé ajaratu adébísí sórí zero nine zero two five zero two nine three six two àti zero eight zero three two seven one four zero one one ajaratu adébísí àlàkùkù wo ní tọ̀sùn. ẹ wá pààbọ̀ padà sí abala ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa ń sojúlówó ìtàn tá a lè pa àlọ́ tó sì pé ìtàn tá a bá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tá a máa mọ̀ dájú rẹ̀ òun la máa ń sọ. sòwòkò lójú ọmọ ọba ní jẹ́ sòwòkò àbú ìtẹ́lẹ̀ onífẹ́ àkùrẹ́ ọmọ ọba tó ní lẹ̀dẹ́sẹ̀ omi ọmọ aládé tó ní sẹ́sẹ̀ ẹ̀fù ṣọ̀bọ̀rọ̀ kò ní ìta ààrẹ ọ̀nà kakanfò Ògúnrúnmí ni à ń bá bọ̀ ọ̀tàbá sì bẹ̀ sí ń darapọ̀ mọ́ wa ẹjẹ́ àmọ́ bá wa fi sọwọ́ káàkiri sí àwọn èèyàn káàkiri àgbáyé káwọn èèyàn wa náà bá lè jẹ àǹfààní ìtàn yìí. ọmọ wù mí ní ọ̀gbẹ́ni dọ̀tún fámákì láti orílẹ̀-èdè India àwọn ni wọ́n ṣe agbátẹrù odidi apá márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ tòní àti ti ọ̀la. ìyá òun kọ̀bọ̀rọ̀ ìní òun ni odò náà gbẹ kọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọọba tí ò ní kọ̀là bóyá ẹ ti gbàgbé wípé apá karùn ni a ṣe lánàá o òní ni a fẹ́ tẹ̀síwájú pẹ̀lú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ní apá kẹfà. ọ̀pọ̀ pérému pérému mò ń gbóló mo díṣẹ́ ọ̀rọ̀ táyé mo kù tú owó mo kù tú ọmọ. bàbá mi olówó tilẹ̀ wo ọba abdulrasheed adéwálé àkànbí tẹlúwà bàbá ọmọ ṣàlàyé lánàá wípé ààrẹ ọ̀nà kakanfò kúrúnmí àti ibà olúyọ̀lé ṣáájú kí wọ́n tó joyè àwọn wọn fogun fọ́ ìlú abèèmọ̀ o wọ́n fogun fọ́ o abèèmọ̀ wọ́n fọ́ ọ lẹ́yìn tó ṣe pé wọ́n kì í náà bọ ìlú náà wọ́n bá a ọmọ ìfẹ́ òye lágùn bàbá mi ọba ahmed makama gosu olóhùn òkúta ṣe é gbàgbé wípé mojóyè wa o bàbá yìí pé nígbà tí ayọ̀ mórísà ó sá lọ sí àgọ́ ọ̀já lọ́dọ̀ akẹ̀yọ́ àtìbà ṣùgbọ́n ó kọ̀ láti gbà á nítorí wípé ó rí wípé ewu ńlá ni o tó ń bá fi lè lọ gba ayọ̀ mọ́ra tó sì ní nílò ìrànlọ́wọ́ kúrúmí àti ọ̀rẹ́ rẹ̀ ní ọjọ́ iwájú ṣe é gbàgbé. Thank you bá mi ọ̀ tó bá mo sọ bọ́lájà Abímbọ́lá Davis mo jóyè wa wípé ikú akọni o ìní ayọ̀ pàpà kú ó wò wípé ikú yá jẹ̀sí lọ ó kú kú akọni a sì sí nísìn akọni. Lukman Olújìmí lórílẹ̀‐èdè Amẹ́ríkà ọmọ ìkẹ́lẹ́ <laughs> níbi owó gbé ń so ṣé ẹ gbàgbé pé mo ní ikú ayọ̀ àdánù ńlá ló jẹ́ fún ilẹ̀ yorùbá nítorí pé akọni tààràtààrà ni nínú àwọn tó mẹ̀sí gùn tó sì mogun jà ìní ayọ̀ ah! ikú ayọ̀ àdánù ńlá àti òfò ńlá ló jẹ́ o nílẹ̀ yorùbá wọ́n fi ọ̀tẹ̀ lẹ́yìn ayọ̀ o wọn ò sì ronú tí ó sẹ̀yìn lẹ̀ lẹ́yìn rẹ̀. Thank you ògúnyẹmí ọláyínká ọmọ ẹ̀gbámọ lísàbí tí ẹ gbàgbé wípé mojú yín wá pé ìdá rẹ ọ̀rẹ́ kàkà àfọkúrúmí ó ń wọlé mọ́ rẹ̀ lórí ó sì lóun fa àkọ́ya ìní ikú ayọ̀ àti bó ṣe rẹ́yìn ayọ̀ tí ọmọ yìí pé ọ̀tẹ̀ aládùúgbò kọjá o nítorí ọjọ́ kan ewu nítorí ọjọ́ kan àbámọ̀ òkété lòun ní ọ̀nà méjì ó ní bòun bá gba ẹ̀bùrú wọlé òun á sì gba wájú ilé jáde àbí bòun bá gba wájú ilé jáde òun á sì gba tóun bá gba wájú ilé wọlé òun á sì gbẹ̀bùrú jáde wọ́n ní kí ló dé o ó ní torí ìjọ ọmọ adá irun ni torí ọjọ́ kan àbùsí torí ọjọ́ kan àbámọ̀ ilé mo ṣe ṣe ilẹ̀kùn ilé mi o tọ́jẹ́ méjì àṣà òkété náà làwa náà ń lò lónìí o ẹranko kan ni òkété o tó ṣe é pé tó bá ní ilẹ̀kùn níwájú ilé yọ̀ọ́ nìyẹn ẹ̀bùrú tí wọ́n gbà jáde gbogbo ilé lọ́sẹ̀ pẹ́lẹ́kùn kan péré lọ́ba ní láyé ọ̀nbẹ nínú ewu ọlọ́run mẹ́jà arógun náà o ọlọ́run mẹ́jà arógun yìí là ìlú níbo la fẹ́ gbà. Thank you adégbòyèga philip suya ní amẹ́ríkà mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹni ọlọ́run bá rán sí ni òun ló ń ṣe ni lóore àpadà sí ibú òní bọ́ láéláé náà ní tọ́wọ́ rẹ ṣé ẹ gbàgbé pé mo jóye wáyé pé hmm, ìbò olóyèlé ìbàdàn nígbà tó jẹ oyè ìbátan olóyè mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́yàn bí mo ṣe ka orúkọ wọn ní àná fún wa. Kúrúnmí Ìjàyè mo jọyè wáyé pé olóyè méjì péré lọ́yàn o ọ̀yàn balógun ọ̀làsílọ tó jẹ́ ẹlẹ́sìn Islam gẹ́gẹ́ bí balógun rẹ̀ ó sì yan Àjàyí balógun ọlásílọ tó máa ń pè ní Ògúnkorójú ó sì yan Àjàyí gẹ́gẹ́ bí ààrẹ àgbòrò rẹ̀ apá kan àwọn òpìtàn ní pé kí aṣú kó tó kú ò nílùú náà torí aṣú àgbà lọ òun àti arúnà àgbà nígbẹ̀ wọn àgbà kóra wọn àtàwọn ẹ̀mẹ̀wà wọn lọ sí kìkìtì wípé asúyìí ni ò sí kákàǹfò ààrẹ ọ̀nà kákàǹfò kúrúnmí àwọn kan mú wá ẹ̀rí bẹ̀ pé olóyè mẹ́ta àmọ́ ńgbà tí asúkù ń bẹ̀ lójó ku àwọn méjì ní olóyè rẹ̀ tí ò sì yẹn ẹlòmíì. Thank you. Ìkìnnà Ọláolú George àfihàn wa ṣe é gbàgbé wípé mo jọyè wa pé ní Òṣogbo ní ogun Òṣogbo ẹ̀rù ń ba ogun Ìbàdàn lábẹ́ Balógun Ọ̀dẹ́rìnlọ láti jà ní àná mo mẹ́nu bà bẹ́ẹ̀. Thank you. bàbá mi Mágàjí Akínré mo nígbà tó rí bẹ́ẹ̀ ìbò Olúyọ̀lé ti ń palẹ̀ mọ́ láti gbé akọni pàtàkì dìde eléèpo kọ́ gba àkóso ogun ibẹ̀ ni mo bá dé lánàá mo bá òun ká wá bọ́ sínú apá kelòó apá kelòó apá kẹfà ìsàrẹ̀ ọ̀nà Kakanfò Kúrunmí bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹja máa bá wa fi sọwọ́ káàkiri àgbáyé sí àwọn èèyàn káwọn èèyàn náà bá lè jẹ ìgbádùn ìtàn yìí ọlá mi lè kàn. bàbá ẹ dákun ẹ kẹ ẹ tó wọnú ètò tòní inú ètò tànáà mo bá ní béèrè bíi méjì kan tẹ bá fún mi láǹfààní àti béèrè bàbá. mo ń gbọ́ ọlá mi lè kàn. ẹ ẹ dákun nínú ìgbà tẹ́ ń sọ ọ̀rọ̀ ayọ̀ hmm. ẹni akọni tó mẹ́sìn fi jagun ta gidigidi ni. Hmm ẹ sì sọ pé ẹ ń bá jẹ́ sálùmí mm. ẹ ń bá mẹ́sì gùn náà wọ́n pè ní sálùmí. bẹ́ẹ̀ni sáwálé pé olórí àwọn agẹṣijago ní sálùmí. Mm. sáwálé sọ pé ayọ̀ náà ṣé sálùmí láà pé ayọ̀ náà. oyè tiẹ̀ ti ju ti sálùmí ah. lọ. tá a bá to oyè ìlú káàkiri a wà á to sálùmí gbogbo àwọn apẹ́ òun náà jẹ́ bí olóyè kékeré òun náà lè jẹ́ sálùmí a lè jẹ sàrù mímí ìlú tí ò ní mọ ẹ sí tí ò sì ní mọ ètò ogun tó ayọ̀ torí yí pé ọ ò rí ayọ̀ tá à ń wí iṣẹ́ tiẹ̀ nu iṣẹ́ tiẹ̀ ni ọmọ ẹ sí gùn ó sì mọ ètò ogun púpọ̀ ní ayọ̀. bàbá ìdáhùn ìkejì ni pé ẹ pé ibà kó tó di ibà sọ̀rùn Ìbàdàn hmm. baálẹ̀ ni bẹ́ẹ̀ni. mọ bẹbẹ ṣé tọ́ba tí wọ́n á jẹ Basọ̀rún Ìbàdàn ṣé wọn ò níyan baálẹ̀ mọ́ ni àbí Basọ̀rún ọmọ wa ń bàdàn baálẹ̀ ó tún á máa wà. Hmm, ọ̀kàrẹ̀ oríire ó kẹ̀kẹ́ ọ̀la mi lé. àṣẹ bàbá. ó rí baálẹ̀ àwọn oyè kan ń bẹ téèyàn lè jẹ baálẹ̀ téèyàn wà bọ́ sórí rẹ̀ nílẹ̀ Yorùbá téèyàn joyè lámì tó jùlọ irú ẹ̀ ló yà Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn baálẹ̀ wọn máa ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò níjọ́ àwọn baálẹ̀ wọn máa ń jẹ irú tóyè jẹ àkànní ti ìlú ògbómọ̀ṣọ́ alébíoṣù tóyè jẹ baálẹ̀ àtòní baálẹ̀ ló ti jẹ kàkàǹkù bẹ́ẹ̀ náà lọmọ rẹ̀ òjò aburú mọ̀kú àtòní baálẹ̀ ló náà ti jẹ kàkàǹkù àfọ̀njá àtòní baálẹ̀ ìlọrin ló náà ti jẹ kàkàǹkù ẹnìkan tí ò jẹ baálẹ̀ tó fi jẹ kàkàǹkù iná ni ààrẹ látòwó sáàbàdàn òun òpilẹ̀ jẹ́ ó sì àwíjàre tó wí ni pé tóun bá ní kó wọ́n jẹ́ àwọn tó kù àwọn tó àwọn jọ jẹ́ jagunjagun bàdàn gbà náà gbogbo wọn kéré wọn ò mọ ogun tó máa fi wá lè jẹ baálẹ̀ òun ò ní lo ogun mọ́ òun ò fẹ̀yìntì ni tonígbà olúgbòde bó ṣe jẹ́ akọni lóyè sílé olúgbòde nígbà tó jẹ baálẹ̀ kò lóògùn mọ́ ìbíkúnlé ní jagun tó kọ̀ ìbíkúnlé fi hàn nu ìdíwánu tó ń fi di ààrẹ ọ̀nà kakanfò sọ wá rí Kúrúnmí baálẹ̀ ní nílùú ìjàyè ọgbẹ́ wọn sọ ma ti lé kí lorúkọ ẹ̀ lọ ó ti lé ó ti ráyìn dáódò ó sì ti lé ayọ̀ lọ ìlú àbèmọ́ kí wọ́n tó wá tọ́ lọ fi rìkísí àti rìgímọ̀ kí wọ́n tó lọ fi gbógun tì bí ṣe ń rínú lọ́dọ̀ àwọn jagunjagun ń jọ̀hún baálẹ̀ ni nígbà olúyọ̀lé náà wá ó rí i pé olúyọ̀lé gbé oyè baálẹ̀ ìbàdàn ó gbé lọ sí ogun elédùwẹ̀ ni tòró ti rẹ́yìn lákànlẹ̀ ń bàdàn ìpadà délé wọn iná fi wá fi jẹ Basọ̀run iná fi wá fi jẹ Basọ̀run ṣùgbọ́n tá a bá wò náà ó ń súnmọ́ torí pé Olúyọ̀lé jẹ nígbà wọn fi oyè Kakanfò tó yẹ Ìbàdàn nígbà náà Olúyẹdùn jẹ Kakanfò Lákànlé jẹ ọ̀tún Olúyọ̀lé jẹ òsì Olúyọ̀lé oyè Kakanfò kéré sí Olúyọ̀lé láti jẹ òsì torí ìran ba sọ̀rọ̀ ni àmọ́ torí pé bí nǹkan ṣe rí ńgbà náà gbogbo wọn gbà fún gbà toróye ba sọ̀rọ̀ ju oyè kàkàǹfù lọ mọ̀ pé àárín ti yọ ọlá mi lẹ́kan ó yọ dáadáa. ẹnu tẹ̀sán sì bàbá èyí tẹ̀sán gbà tẹ̀sán ẹni gbogbo àwọn ọba tán bá kú wọn ò gé orí wọn. kì í ṣe gbogbo ọba o àwọn ọba ilẹ̀ bìíní Benin nípínlẹ̀ Edo. Ah, bàbá ẹsẹ̀ wọ́n sẹ̀ yé mi ní. àwọn ọba Benin nípínlẹ̀ Edo àmọ́ ìfàǹfà ń bẹ pé ńgbà tí Ọ̀rànmíyàn kú àṣìṣe Ọ̀yọ́ òkú pípé bẹ̀ láṣìṣe pípé àwa gbé orí rẹ̀ àgbé wá sílé Ifẹ̀ níbi ọ̀pọ̀ Ọ̀rànmíyàn wà ibẹ̀ láwa ṣìṣe àwọn kan nínú àwọn àgbà òpìtàn wọ́n fẹ́ faramọ́ bẹ́ẹ̀ Sunday. bẹ́ẹ̀ni bàbá. àwọn kan sì ní rárá ó padà wá sí ilé Ifẹ̀ ó tún jọba nílé Ifẹ̀ ibẹ̀ ló wá dákẹ́ sí. Sunday ọlá mi lè kàn. bàbá mò ń dé o. kọ́ ọba lè mọ méjèèjì méjèèjì yàtọ̀ ah, iná ìtì <laughs> ojú iná ìtì ń lọlẹ̀. Oh, ṣé ká wá ọ̀dà ah, oh, tá a bá wá débi iṣẹ́. ìṣèlà á ṣe. ọ̀jà oh, wa bọ́ sọ́sẹ̀. ìgbésí wà lábàbà. àlàyé tá a rí ọ̀nà kakanfò Kúrúnmí Ìjàyè mọ̀ wá bẹ̀ ọlọ́run o làákàyè téèyàn fi ń tu ọ̀rọ̀ kalẹ̀ ti fi ń yé àwọn èèyàn tí ń gbọ́ owó mà wá fi fún mi o ọlọ́run má jẹ́ èsì wí o má jẹ́ èsì sọ má dáwọn èèyàn ó sì mí gbọ́. Hmm. nígbà tó rí báyìí ní ìlú Òṣogbo ogun Ìbàdàn ò lè jáde jà wọn ò kúrò nínú odi Òṣogbo inú ìlú Òṣogbo wọn jókòó sí àwọn ọmọ ìbà olúyọ̀lé tó bá wọn lóògùn wọn wá ránṣẹ́ padà wá bá ìbà olúyọ̀lé pé wàhálà dé o mẹ́wàá ti ṣẹlẹ̀ o balógun ọ̀dẹ́rìn lọ tẹ ẹ gbójúlé kò lè jà lóṣogbo o hmm. olúyọ̀lé wá rí ibi tó ti ṣe àṣìṣe kìbọn lolúyọ̀lé ṣe. ó ní tó ìṣàṣìṣe níbo wá ni bàbá. kìí ṣe àṣìṣe pọ́ùn lọ́yẹ̀ kọ́ lọ sógun à ń pe alágbára kan àti akọni kan ní eléèpo ọlọ́yẹ̀kọ́ jẹ balógun ọ̀rẹ́ tímẹ́tímẹ́ lòun àti bolúyọ̀lé àmọ́kòyè náà lẹ́kọ̀ọ́ jẹ ìtàn ilé ó ń lórí Facebook ó lórí YouTube ẹ lọ́ọ́ wò ẹ mọ gbogbo tí mò ń sọ yìí nígbà wá rí ẹ káre ọmọ ẹ bá wa sí ààrẹ káàkiri gbogbo ìbò olúyọ̀lé wá pe iléèpo ipe ìwé iléèpo gba odidi màálù lọ́ọ́ fi bọ òrìṣà orí rẹ̀ ìtọ́wákù tó ṣe ni iléèpo wá kọrí sí ìlú òṣogbo wá lọ gba àkóso ogun lọ́ṣogbo báyìí ni iléèpo bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́ nígbà tí ọdẹ́rìn lọ́wọ́ á gbọ́ torí kò sí nǹkan tó jó rí bẹ́ẹ̀ ni pé jẹ́ ìsọ tó gun Òṣogbo fi wáyé àti tó jó rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n fi ààrẹ ọ̀nà kakanfò kúrúnmí jẹ kakanfò tẹ́sí fi olúyọ̀lé jẹ ibà sọ̀rún ilẹ̀ yorùbá ìpàdé kan ń bẹ tí wọ́n ṣe lọ́dọ̀ aláàfin àtìbà pẹ̀lú gbogbo àwọn ọ̀yọ́mèsì yòókù torí pé òun ò ní sí lọ́yọ̀ọ́ mọ́ yóò wà nìbàdàn àmọ́ gbogbo tí bá ń lọ lọ́yọ̀ọ́ wọn ò gbọ́dọ̀ jẹ́ tí rè ó di torí pé òun ni igbákejì aláàfin ní olúyọ̀lé òfin àkọ́kọ́ tí wọ́n wá ṣe ni wípé lábẹ́ bó ti wù kó rí olúyọ̀lé ìbàdàn Basọ̀run àti ààrẹ ọ̀nà kakanfò Kúrúnmí wọ́n gbọ́dọ̀ dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá òsèlè ní. ó de ní baba. wọ́n gbọ́dọ̀ ṣe kí ni. wọ́n gbọ́dọ̀ dáàbò gbogbo ilẹ̀ Yorùbá. Hmm. tó bá ṣeé ṣe o àwọn ìlú ilẹ̀ Yorùbá tó ti bọ́ sọ́wọ́ àwọn Ìlọrin wọ́n gbọ́dọ̀ gbà kúrò lọ́wọ́ Ìlọrin. ó mọ̀ ní méjì baba. Mm èyí tó wá tẹ̀lé ni wípé aláàfin láti àsìkò yìí lọ o àti sẹ́lẹ̀wọ̀ pé aláàfin ò gbọ́dọ̀ lo oògùn mọ́ o. ó mẹ́ta. sọ̀rọ̀ pé jagunjagun làwọn aláàfin. bẹ́ẹ̀ ni ọba máa ń lo oògùn láyé ìjọ́un kì í ṣe bí àwọn olórí wa olóṣèlú ní ìsìn tí wọ́n yìí lọ.